Hey, eh, wait, wait, wait, wait, wait, wait. With the level of education I was time and days, I collected plenty money from my students. Nísìnyí, wo ye days at months tó ti lò. Wọlé okòwò mi jáde. Ẹ kówó tèmi náà jáde gbọ́n náà lè dúró mọ́ ìtókù tẹ́ máa fi dúró náà lè pọ̀ mọ́ kò lè ju bí two weeks lọ. we cannot wait again. ẹ eh, ó dáa èlé lónìí wọ́n ti san gan tó fẹ́ gbowó ẹ̀ padà báyìí. eighty seven thousand eighty seven thousand. eighty seven thousand ló sọnù owó ẹ̀ o dẹ̀ fẹ́ gbà padà ìwọ ń kọ́ èlò lá ní òsàn èlò ló ti san. mo san five two. nínú èlò fifteen thousand naira ọlọ́pọ̀ lọ́jọ́ inú fifteen thousand ó sọ five two. ẹgbẹ́ yóò bá jí five thousand náà lọ́jà dé we burnt sit alive. ó yà mí lẹ́nu five thousand tó èso owó. o ì tí ì sọ ìtókù tán o dẹ̀ tún fẹ́ gba change padà bí bẹ́ẹ̀ kọ́ ok no problem sori wọ bó ṣe wà yẹn inú ẹ̀ ti bàjẹ́ òtóró lè rí fisa ọ lè fún ẹ́físà báwọn òyìnbó yẹn ṣe rí fọ́tò ẹ̀ báyìí làbúrúkú tọkọ sójì lọ́kọ́kọ́ dìnnà ẹ̀ wọ́n ní kò sẹ́ni tó máa kọrú lẹ̀ tó máa wá sílùú àwọn táyé àdá lọ́ra máa wọ́n padà lọ sídìí fùfú ẹ̀ ṣòro ọ̀rẹ́ mi ó mọ́rẹ́ o ládùúgbò rẹ tí mo ti ṣe fún ẹ láyé ẹ̀ bó ṣe wẹ̀mí ló yẹ kó máa dúpẹ́ jù lọ́wọ́ ẹ̀ bí àwọn tó wà nílùú ìṣepọ̀ tó mo fi ọ̀rọ̀ ẹ síwájú báyìí pé káyé ẹ lè gbà káyé ẹ lè dà ó ṣàṣì dúró náà kó fẹ́ káyé ẹ dà náà ni táwọn òyìnbó ti ju físà ìsinú náà kó jiná báyìí ló kù. iná ẹ́ sanjo fisa náà ni. nǹkan tí ó ti lọ lóyìnbó rí ni. láì ṣe búrẹ́dì. ebi mi ti gbé Germany rí you know I used to live in Germany now I'm back to Nigeria. sẹ́ẹ̀ rà pè mí ẹ ìdẹ́kun yé dàgbà lọ bí rẹ sì tọ́sẹ̀ tí ò jiná wọlé ọba nkówó wọlé ọba nkówó. bẹ́ẹ̀ tí ẹ ní láti pariwo ẹ ní láti pariwo ẹ̀yin méjèèjì inú ìlú iná láyé yín máa jẹ́ra sí i so ẹ má wulẹ̀ pariwo lémi o ní Germany ibi tí mo ti wé yín kí n pariwo báyìí so jẹ́ kí lọ pa àwọn òyìnbó yẹn ìgbà tí owó yín bá máa rẹ́dì kọ́ jẹ́ ká mọ̀. ìwọ má sì mí lọ́wọ́ kò wèrè kankan mọ́. ní kí ló yọ owó mi o èmi ò gba owó tèmi o ẹ má bẹ́ẹ̀ mi ṣe wèrè èmi ò gba owó tèmi o ẹ má ṣe èmi mo má dà o mo má dà gidi. Ìgbà ah! owó tèmi wàláì ayé gidi ni ayé olóròǹbó ló ṣe ibi tó yẹ ká ti fura. I used the monies I collected from Sudan. Amen. Hey, lọ́wọ́ ìyá mi mo tún gbá ìyá mi mo tún gbowó lọ́wọ́ wọn. sọmọkàn náà ló mú ọ. in my classrooms you should have brought the money to me and I gave it to her. èmi ṣe bí kán bá wa ṣe kínní wa lọ́tọ̀ọ̀tọ̀ ní kán mọ̀ kó ojú méjì sínú òwe kan. kọ́sà kò jáde ẹ kó jáde o ẹ bá fẹ́ gbé pè ó ní garawa garawa ní ìmọ̀ wọ̀ fún mi. ó tiẹ̀ dá tí mo ṣe bá yín lé ní ó tiẹ̀ dá wọn lọ́jọ́ tójú bá rí ibi níbi máa ń wọlé ẹni ni máa gbowó mi gbogbo pósì tẹ́ ń ṣe gbogbo gbogbo sórí tẹ́ ń ṣe ẹ má sọ sórí lẹ́ni o torí mo ò ní gbọ́ sórí yẹn èní ni máa gbowó mi lọ́wọ́ yín in fact mi ò tiẹ̀ lọ lóyìnbó mọ́. madam ṣé mi ni mo gbawó lọ́wọ́ ẹ̀. ta ló tún gbowó lọ́wọ́ mi ẹ pé méjì njọ́ ti ń kówó wá. ṣe pé méjì ẹ̀yin lẹ gbowó lọ́wọ́ mi náà irú ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí. ó ló fẹ́ lọ lo òyìnbó. mo ti ẹ̀wọ̀n mo tún lo oṣù lo ẹ fún wọ ó ò dísáàbì sí ẹ máa gbowó mi lọ́wọ́ ẹ lẹ́nu máa gbowó mi lọ́wọ́ ẹ ohun tá a jọ sí ètí lè fi jóná gbogbo ará àdúgbò ló máa bá wa gbọ́ lẹ́nu mi ò kú mọ̀yàn rí ládùúgbò yìí so mo múra ẹ wálé ni. o kówó fún mi mo kówó fún ẹni tó fẹ́ mú ẹ lọ ìlú òyìnbó kí ni wàhálà tèmi nú ẹ. ẹ̀yin ò mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣẹ́yìn ò mọ̀ pé ẹ̀yin kọ́ ni ẹ́mbásì bó jẹ́ ẹ̀yin mi mọ̀ yìí tẹ́fẹ́ pera yín bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ kẹ́tọ́ gbowó lọ́wọ́ mi. mi mi gbádùn rárá o ojú mi lè jojú bọ̀ sí mi ò gbádùn rárá rárá èmi ni máa gbowó mi gbogbo ń tajọ ṣètìlẹ́ fi jóná gbogbo aládùúgbò ló máa bá wa gbọ́ lẹ́yìn mo máa gbowó mi ẹ má tẹ̀ sọ sórí kankan máa gbowó mi lẹ́yìn. torí mo ṣe lóò gbádùn yẹn màá lù ẹ bolẹ̀ ariwo tó lọ fẹ́ pátá ládùúgbò yẹn gbogbo gbẹdìyẹ ni máa páàkì sẹ́nu ẹ tó máa yó. ó ti ẹ̀dá yín náà wà nílé bí mo ṣe wá mo wà ní lákọ mo bá yẹmí gan wá lákọ mo ò gbádùn o mo ò gbádùn rárá rárá èmi gan sán lórí mo ò gbádùn rárá mo jọ bọ̀ sí lójú. ó dẹ̀ pé orí ẹ̀ ò pé ó ń sọ̀rọ̀ bàlàbàlà látàárọ̀ mi ò sọ̀rọ̀ sórí ti wá kó ìfọ́nu fún ẹ. èmi mọ̀ pé ìgbádùn torí ẹ̀ náà ni mo ṣe wá láì gbádùn mo ò gbádùn mo múra yín wá ni. tí bá kó ìfọ́nu fún ẹ òyì máa kọ́ ẹ ni aṣọ́rí ẹ̀ bàjẹ́ ni ṣé mo gbowó lọ́wọ́ ẹ̀ ni. ó ti ẹ̀dá ó yá mo dún mo mú àní mo múra yín wá ni. kí ló wọ́ lọ́nu òyìnbó kí ló wọ́ lọ́nu òyìnbó olóṣì. èyí tọmọ ẹ ń ṣe mẹ́lẹ̀ mi náà ń ṣe mo fẹ́ lọ ṣe. àṣẹwo. mo bá ṣẹwọ́ lọ́wọ́ ẹ. máa fi ẹṣẹ lẹ́yà máa kó fọnù fún ẹ o. àní máa fi ẹṣẹ lẹ́yà máa kó fọnù fún ẹ o. máa kó fọnù fún ẹ o. máa kó fọnù sure visa yín ti ready. ó yá kúndà. nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé mo rí slot kan tí mo dẹ̀ feel pé yẹ kí n sọ fún yín. slot láìsí nkẹjà ẹ mú visa mi wẹ̀ ń sọ̀rọ̀ slot. ṣe rí slot mò ń sọ nípa yìí ó máa accommodate ẹ̀yin àtàwọn parents yín láti lè travel. èmi àtàwọn parents mi. òkè ó yẹ jẹ́ ń gbọ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé i think you paid one point five million naira before right. i think kíkọ i have paid one point five million naira already. ẹ máa ní láti add little change so láti lè jẹ́ kẹ́yìn àtàwọn parents ń jọ travel papọ̀. èmi àti parents mi àjọ fò. are you serious? oh that's nice that's nice bí ẹnu wa ni change ìtàn wa sọ yìí. Mm, i think like five hundred thousand ṣá two million naira àti some one point five five hundred five hundred five hundred five hundred eh, ẹ ok ṣẹ́rí five hundred yẹn is not going to be a problem Eh, come máa fún me like two to three days kí fi run around kí n fi gather owó yẹn jọ ṣé tẹ bá ti wá fẹ́ wá gba owó yẹn ṣé máa mú visa mi dání ní àbúgbà o. mo ní lè mú tọ̀dọ̀ yín dání o so màá ní ìdá ti start all over láti ṣe tẹ̀yìn àtàwọn parent yẹn pọ̀ so màá lè mú wá fún yín. ẹ̀hìn bíi family package bẹ́yìn ẹ̀hìn so bá kó five hundred thousand kú one point five tí mo ti sọ èmi àtàwọn family gbogbo àwọn àjẹjọ ọlọ́run slot yẹn wà òkè à ah, slot àti gidi ni as a matter of fact it's a very good package ẹ eh, okay no problem tó o máa fi di bí ọ̀túnla ó yẹ yín ẹ̀yin ẹ padà wà bọ̀ máa fún yín ní cup tẹ́ a máa wá five hundred thousand yẹn máa ti ready gbọ̀ngàn tó ṣe kókó jù ní visa yẹn ìlú le gan ah ìlú le situation yóò wá okay so tẹ́ a máa padà wá in tuesday yẹn visa owó yẹn àti ready five hundred thousand no problem but visa yẹn wà very important very, very important ó wà guaranteed ẹ wo wàhálà tí wàá ṣẹlẹ̀ kan báyìí o. Ah, wàhálà tó ṣẹlẹ̀ yóò ṣe kékeré o wàhálà tó wà ń sìn ó ju ti kọ́múlé láǹtà lọ olówó kòkó ti wá yarí báyìí ó níbi tó dé dúró yòówó tiẹ̀ wà fẹ́ fi sáàmù olówó òun ló ń fẹ́ gbà padà ṣẹ́rí nǹkan tó bá mi fà lẹ́nu àná sí èmi yìí ẹnu mi ò lè ròyìn o so lọ́wọ́ tó dé dúró èmi ò kàn tiẹ̀ mọ̀ kọ́ta máa wá ṣe báyìí. tóyìn èló ló gbà lọ́wọ́ olówó kòkó. Ah, owó tí mo gbà lọ́wọ́ olówó kòkó ò pọ̀ rárá. Be five hundred thousand. ìyẹn náà pọ̀ ìyẹn náà pọ̀ èlò ló gbà lọ́wọ́ baálẹ̀. baálẹ̀ náà bíi five hundred thousand. o lè gba three hundred thousand lọ́wọ́ olóyè mẹ́rin ó jẹ́ two point two million. ẹni tó ń wẹ̀ ń bàrà sí mọ́mí ẹ̀ kiri èlò ló gbà lọ́wọ́ ẹ̀. owó yẹn ti ẹ̀kọ́ rárá torí yẹn ò lówó lọ́wọ́ two hundred fifty thousand naira péré mo gbà lọ́wọ́ ẹ̀ ẹ gbogbo two fifty ẹ kọ́ mo pọ́kẹ́tì o ah. màámi gbàdá mẹ́wàá o fifty thousand naira. ń gbọ́ o gba fifty thousand naira ṣé o sọ fún mi wípé nínú owó tó o gbà o ló fẹ́ yọnú ẹ̀ it's not even ten percent twenty percent ni lówó yẹn. ó ah, gba fifty thousand. ṣebí ó ní kí n mú dání pé tàbá máa dáná lé wọn náà nánú ẹ. kí la fẹ́ ṣe báyìí baálé bá mi sọ ọ̀rọ̀ burúkú ó lò fún mi ní ọjọ́ mẹ́ta pé tí mi ò bá dá owó yẹn padà ní tó fi ń jẹ́ baálé wọn àfihàn mi èpè burúkú dẹ̀ wà lọ́wọ́ wọn gbogbo ọ̀tá ń jẹ baálé tó jọba wọn máa ń ní èpè òrìjìnà lọ́wọ́ o mi ìdẹ̀lẹ̀ jẹ́ kéèyàn gbé mi ṣépè. ẹ wo bá mi èpè baálé ilé ò lè mú wa. ó lè mú wa ṣẹ́gbẹ̀rẹ̀ tí mo wà báyìí. kò sówó kan tí màá gbà lọ́wọ́ baálé tí baálé òkè ń gbà kọ́ọ̀tì wọn bẹ̀ baálé ti gbà rìbá èpè wọn ò lè mú wa èpè láì má gbọ́n rè tẹ́pẹ́tẹ́pẹ́ baálé yẹn ni ẹ fílẹ̀ èpè wọn ò lè mú wa. mi ò ní mí nì kò ní mí nì kí la fẹ́ ṣe báyìí ni ó kàn. lọ́gbọ́n ọmọdé tèmi èmi wò pé bóyá kakúkú jẹ́ kí tóyìn máa sá lọ nígbà tó yẹ pé mi ò tẹ́lú tó ń dẹnu ọ̀nà ta mi ò lè jáde bá yọjú pẹ́rẹ́ńbẹ̀ yẹn ọlọ́mọ ẹ̀kan dàgìbò lúwẹ̀ kan pálúwẹ̀ kó n kúkú máa sá lọ. àìdíà gidi ni wọ́n mú wá. gúdà àìdíà ló máa jẹ́. àìdíà yẹn wá ọkọ ẹ jẹ́ kẹ́mi sá lọ ẹ jẹ́ kẹ́mi máa sá lọ. gúdà àìdíà ló máa jẹ́ kẹ́ni tí ò jẹ gbì pàápàá jùlọ èmi kí n lọ kú gbì kí wọ́n lọ tọ́kọ́ máa dèmí láàmú káàkiri ìyá ẹni ò lè jáde síta yẹn. àwọn ìsọ́kà tó wọ́n gbọ́ àkúlé jáde ní ìfẹ́ tó ń bọ̀ tàwa yìí. ẹ mo láì di àkàn mo mọ̀ kó máa wọ̀. Thank you. ọ̀run pọ̀ kọ́dà ẹ̀kọ́ tí ìdáwọ́ yìí padà. ó kọ́ tẹ́ padà tó tẹ́ padà ní. ọgbọ́n wọn lọ́wọ́ yìí. ọgbọ́n lọ ni o. ẹ lọ. fẹ́fẹ́rẹ́ ta ọ̀sán. ìbúlẹ̀ bẹ́ẹ̀ lọ. èmi àtọ́ máa ń lọ sí èbó ni. ó tún bí àwọn ọmọ yẹn ti ti ọdẹ ta. bẹ́ẹ̀ bá lọ lọ yìí bọ̀ báwo ni ìlú dé bá rí. ìgbìn pẹ́ ó tún gba títí ọdẹ ta lọ́wọ́ àwọn olóyè. Ah, kò dáwọ́ yìí padà. kọ́ a gbogbo owó tó kó lọ ní sinmi wá pọ̀ sẹ́mi ní kí a tẹ̀mí. tírí mílíọ̀nù kí a tiẹ̀. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹjọ ẹjọ ìgbà olókù kàní. àlókù a. Ah, wọn ló ìgbà olókù sẹtọyì ọmọ mi ó ti kú nígbà wo ó ti kú náà ni mo ó ti mọ pariwo ah. ẹsẹ̀kẹsẹ̀ tó kú náà mo pariwo. ọjọ́ mélòó báyìí. ìṣèjú márùn-ún fẹ́ yẹn. kò ju ìṣèjú márùn-ún mẹ́wàá lẹ́dẹ̀ tí a ti rẹ́ kó òògùn sí ni mu lẹ́dẹ̀ wà gbé yọ̀ sí ni mu ta ló bẹ́ẹ̀ ah, sí mu báyìí. orí ikú the money. mọ̀ kó o ti kú lóòótọ́ níwọ̀n náà rí. ìṣẹ́jú mọ́ Tóyìn ti kú. ó ti kú. Tóyìn ti kú. kí ló dé Tóyìn ìṣẹ́jú mọ́ rí o Tóyìn ìṣẹ́jú wọ́n ṣẹ́jú ogún ẹ wò tí màá gba owó mi bí tí màá bu owó mi bí káyé bí ìbàjẹ́ bọ́ bá ti gbé yẹn mi náà bá ti mi náà. Ah! ó di ìwádìí. Thanks. don't you know?